فلم تقتلوهم ولكن الله قتلهم وما رميت إذ رميت ولكن الله رمى وليبلي المؤمنين منه بلاء حسنا إن الله سميع عليم بسم الله الله أكبر بسم الله الله أكبر روح الله يشوف الرجال اللي تجاهد بدون السوء ولا هزهم صوتا المدافع ونيرانه رجال المحارم مستعمل البالو يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله وبعد السلام عليكم ورحمه الله وبركاته وعليكم السلام ورحمه الله وبركاته Morioti, any date, ẹ̀rí èyí, ẹ̀rí supposed to be ten, agin of eleven. Gbọ́, alábàákù kájà. Eleven ẹ̀rí tí a ní àwòrán ní àní ṣe àwọn àlàyé nira àkàlẹ́ ìtẹ́tẹ́ tí a tó rẹ̀ náà tó rẹ̀ ó torí kò ní à. Anásẹ̀rẹ̀ yẹn ní àní òhúkó, òhú, inú ọ̀họ́ ẹ̀họ́. هو أهو أهو هو هو إيه سبتمبر كان هو هنا هو هنا هو in like 2010 and what you see easy to easy to arrange one of the mukaddi money i sharing abu rufaida muhammad kabir mun na wudu shauta ilo ilo mata ame mukodi ma iwana ilo mata ame mukodi ma ya iwana ilo yin na horan an yara ko bango iza kaka àbí ìtọ́nà gbogbo ní làmíyà ibùn رحمه الله ìní àbí àkídì ní yẹn náà nǹka gbogbo sọ̀hábà alùbẹ́ẹ̀tì والإيمان بالان القرآن كلام الله منزل غير مخلوق وإثبات الصفات لله تعالى ورؤية المؤمنين لربهم يوم القيامة ونزول رب تبارك وتعالى والإكرار بالميزان والحول والصراط والجنة ولا قضيت والجنة نذكر والجنة والنار و... وفتنة القبر بل الردود على أهل الأهواء والبدعة وغير ذلك دوكا ولا شك أن هذا أوكا أين يجريكا كأن هذا اصنعنا سوي أبيك سبي إسلام نبي إسلام أني دنتم لي adoko Quran ne ko muri el muri e muri di a bi sipo muri hiji shu hete o muri kono nyo ya adoko nyo ma mayo ye wa ka ko ka to muri ya kan ate ile uka i mu ko muri ni ayi um muri hi ate eh muri ni ka ke na ko ji wọn jẹ́ ìwé náà pẹ̀tọ́ ọ̀nà sí ọ inú ọ̀ọ́sí rẹ̀ kí dàkútú gbé àti tìlà hó anáwọ̀ dẹ̀rẹ̀ mọ́ sóòsù lẹ́yìn làhír àti ìkọ́rọ̀lù bìlmìdán ka ààyè ìwọ̀n náà wà fẹ́ ń kọ́rọ̀ ìrọ̀rọ̀ àtúkọ̀rọ̀ dìbí àbáàbọ̀ àwọn masakula tó máa wá sí inú hó ọwọ́ fẹ̀lí ṣàtún rọ̀dẹ̀ wàá mọ̀mọ́ kọ́fà tó máa wá sí inú hó fàá ọmọ hó kàwé ànkọ́m lẹ́yìn náà ìrírí wàá mọ̀mọ́ sakula tó máa wá sí inú hó فأولئك الذين والهود أتي هود دي أكاونت أنا هود هود أوي إني أكورا أنا إكا أنتو مريه أنين dal azan ba ta kala do zai yi na amma abidan biji aba do wannan ne mun da hore wasirat ate eh step anaika ila su jahannama man tora fara eh? don muri ya ko inu ko illa waridu abol bedo fara juznan falahu fam wahidu najin wa akharu muhmalu an kuma ini lami ibn koy mana ibn ibn taymiya oni ayi wana ko bide wa fitnatul ka ani fitina ana muri a ku to o an ni ni kuta ana ka bi me e ni na ta yan اللهم إني أعوذ بك من عذاب القبر ومن فتنة المسيح الدجال ومن فتنة المحيا والممات اللهم إني أعوذ بك من المعصم والمقر أنا كيف من بهاي من دوبة بل الردود على أهل الأهواء أولئي يعني أكيد شيء الإسلام كان إسانا هيك أبوه دعمي join داي أهل الأهواء أنا كويشة يعني هنا كنا أفكارين والبدع سأنا كنا دمامي أكيد أوي sọgọ́dọ̀ kìrọ́ dán ní ìmẹ́ ìwà nà kí ìjọ́ rẹ̀ wékúrẹ́ tó ẹ̀rẹ̀ kì rìsálọ̀ mọ́ríhì ọ̀nà tó wájìbí ọ̀rẹ̀ iná kí ìdáyìn kọ̀lọ́ káka ọ̀nà oró mọ́rí di kàkà káàkiri sí ètè kéyìn ẹni oró mọ́rí abẹ́ àbọ̀ látò dúrékùn lọ́pọ̀ wọ́pọ̀ yẹn dúrékùn lọ́pọ̀ iná kí ìdọ́mì káyàmí rọ́ọ̀dì yẹ̀ náà wẹ̀ áhùlù láhọ́wà أين يجرك أن هذا كعبد الترابيزوني كمان هو الذي عاش شيخ الإسلام ابن تيمية إلينا نكيدنا أنوي إيه أنا كشيخ الإسلام ابن تيمية أمرا داعيا إليه إذا نحيو لأننا بردو سيدتونون mun nawa kisan yana mahal annan ko da ta tauno wa mata da kisan su tunan nan mun ya shi ya ce ana ce kai azan bidi kunya nan ana ce kaya zanyi kunya na kida ya jiha ana bi soyayya ita na ce islam suna ne amma dole ki dauka bi iznin lahi abokin ya kai na shi islam kun ta miya ki zo shi muri amma na su bu kaza ne anika izira wannan amma wala nu zakki allah ah to yanyi yanyu kasa oyi ka aka ya gama anybody ọdọ omori so akida alusuna ọna ya kaka na sibuhu kazali wallahu hasibu wala nuzaki alallahi omori oye gina ma si ile ruka nígbà tó sọrọ yẹn níyà ọna kuma omori yẹn nu katọ ya gama anybody before him ya maka kọrọ yẹn na janna ya wọlọ náà omori kọrọ na janna ba ere ha ọdọ náà tó omori kẹsàrẹ ẹ̀yìn náà jáde abẹ́ ẹ̀yọ̀ ni. وإن كان في النسبة المنظومة إليه نظر وده كده إنه يكاكا إلى لامي أن شيخ الإسلام أنا أنا ين أنا ترين وده كده يعني نظر هاكي نظر إن إن شاء الله تعالى في كتير أمور أمور في هامي mustala of hadith aba account hadith ana amali nyam kati kunya ni zo so hina na da ka fi hina zo to wa ga ka fi hina zo kene ile ya be ido yi ba gulu hadith na ram ana ko wele ino ile bun kasir mo ni asan salati fati ko ibun kasir o si salati nyabe dai ka fakis keno ina ne o bin salati fati eno no ama ibun kasir ra shawo dokta دوكا صايف فيه نظر كعيدين كنكينا سمع أقول كونا كودو بي أنا كودو هنوانه النجي oyo nisima kako ona ka ọdọ ọhụrụ ebe just like now dọla anyị na ọkọ ọhụrụ ada ọ possible in one years ago wa je na ụka ọnụ ọhụrụ ada dama.

الشيخ علي الحلبي وفقه الله في كأمور نوام وشمهجري الشيخ علي الحلبي أو كا إني أنا ناهي مقدمة مقدمة أنا ميونا تحقيقه وتتمته للمنظومة كشيخ علي الحلبي منظومة أمرا قوغو then danye dọ́wà lẹ́mà complete and náà rẹ́sì gọ́ọ̀n àìdá mẹ́yẹ́ ní kó then mú kọ́ dìmà dáàkà ilá ankọ́ọ̀lẹ̀ ní jùkọ́ ọ̀ká inú sọ́ọ̀dọ́nọ́mí ní sọ́fà page 10 dọ́ka wà áyàn máa káàná ọka olùtúrọ́nà náà sáà kúnyẹ̀ ọkọ́dé ẹ̀dàkẹ́rẹ́ náà ṣe ìsìlámù ọ̀ká ọ̀ká agoka wa kwa babe a bi sana mnan tahtawi sana konte sana compiler eh manzuma sai manzuma nani ai sai islam ibn taymiya ko aka a bi sana ika aw kogo walhamdulillah ya kumul hawa la yakhruju amma asha shaykhul islam otu enyi konya nan anajesi anatu gole hone isoni shaykhul islam ibn taymiya ra to refana rahimahullah umur mamba hayatuhu awe aran o me he he kulluha aban wera bi e hon shebul islam ra abi ni juana na wa me na wa me na han so li tasbitihi wa tawkidihi obi oyisi yepete ate wa tawkidi atoyisu katayo fi qawaidil aqida as-salafiyya wa usuliha yani abi oto al akida as ẹ̀dẹ́ náà kẹ́ asọ́ àsọ́rọ̀ náà kẹ́ àzókú kó náà ẹ̀dẹ́ ọ̀rẹ́ ẹ̀ náà sọ àsáwà ní dọ́tí náà wọ̀ òṣùlù àti òye táyì kẹ́ni so àbá ọ̀nà ni ìjúwèé rí so dọ́mẹ̀ká wà pẹ̀sẹ̀ òkókó ọ̀yìnà too much ṣé for instance were na anụ wee adọ jere ka egosi ala ya anyị na ji n'uwere aha na ịka enyiwa naanị majimu fasawa ọya ego ọkụwala kọtalọka al'umma al'umma ebe eh, al'ummi ta ọdụ ihe anọ eresun eh, wala kọtalọka al'umma to were zima ka nnukwu mm-hmm. ihe anọ bara taa ni wala kọtalọka al'umma to هذه المنظومة بالقبول أوكا الأم الدمره القمر نقبضها أن دعمنا نمويه منظومة أو نشيو الإسلام جان بالقبول لرسالة أو يدورتزو قبول acceptance واشتهرت كما دورا مرين بين أهل العلم وطلابه yana ke barwa a yanyoyi a cikin yankiyu. Akwai kamar ọ̀n dẹ́sẹ̀ ẹ̀rẹ̀ ẹ̀rẹ̀ rẹ̀ àhá ẹ̀yà dọ̀ ní wùí tó yà now faminhum anyi ah, ni jan kewa tunar ha ha lil kitab ana ah, ke anyone irin non e, e, da kogun كالعلامة أحمد المرداوي رحمه الله أنا كارهو بين أبي عالم كنوي العلامة إنه نبي أروى أروان أنا بروى أبي جني كيونا نيجي ده نبي أروان ومي نودا ما يبى ويلي أني نمبر ثري وبتنا لك اسمه وينا أنوري العالي البهية al-la'ali al-bahiyya fi sharhi lamiyatul sheikh al-islam ibn taymiyyah gwanore al-la'ali al-bahiyya fi sharhi lamiyatul sheikh al-islam ibn taymiyyah ama ona te runo no kai walakin lam aqif alayhi ono ilida oyego kweri adala anyi wonya ni sheikh al-islam ibn taymiyyah sai wul dawi dar'u بين العقل والنقل وجل أنا تملي من كتير رامنا من حاجة سنة النبوية wani shehu islam mutu ne alamin kwabo ne zaune ọka yi wai kwaya da na ọka ya tubu na mala umama alai arwa da suna na iko igin san da wacce ma ma ne ka min yi ma ko ma ma ne ka ya روح بياني كان روح بياني نعم يقولون علي اللعالي البهيئة في شرح اللامية في شرح الليزان بن تيمية شيخ أرهنان أبو رفايد محمد كبير من أبو سوري أو كلام أكف عليه أو كان وطنه إلي إلا أما كان تمك ولكن أتم أبو رفايد أن للشيخ علي الحلبي ذكره

edere ya oníṣẹ́ islam abẹ́rẹ́ náà kọ́ ọmọ aka make reference to ká ṣé aliyu alálẹ̀ bí ọ̀nà oníwèé náà dọ́ni kóòtù ni ọkà má ọ̀nà náà ṣe wúro náà ọ̀nà ọ̀dà ọ̀nà òrè àmọ́ ṣé aliyu alẹ́ fi an náà man sharaha ha anya na ka ene sharaha hazi manzuma e eh, mi haya ne min al muafsirin ini arho ni hinu man ali al halabi da ne arho na sura hu aidan ah ware ni ne mo arho ni hinu man al muafsirin ayo ah هذا خطأ مي من هم هاشي يعني كله كتائب ومنهم man sharaha min al-mu'assirin anya naika eme ini arho boro ya nan wasujjila fi sharid then after no me as lecture that record and hini cassette thumma tamma thumma tamma correct that thumma tamma ore una thumma tamma tafriquhu

tafuri gama wọn ẹ̀rọ àmì yóò ní so ọkà anyá ló wà náà ìka anyị kàtà ẹ̀tọ́ ni mẹ́tọ́ nù àmàdàbà yà tó because of àǹfààní náà nyẹ́mu tún leta náà word to word ana kò irú na bọ́lẹ̀ náà da wàtò náà ẹ alibani wẹ̀ kàkà ẹnẹ́mẹ̀ muhammed nasu dan alibani alibani náà mà ń kyerè wẹ̀ àmà ya ti kàtà ẹ̀tọ́ àǹtọ́ náà word to word. ọyọ ní sọ́mà kàkó àgọ́ àwọn náà yìí ẹ̀dá àmì yóò ní kó ìyá ní àmọ̀ àkídà tó wà sí tí ká ní tó wà sí ya ṣé kò ní sẹ́ńkù tèmi ẹ̀ ọ̀yẹ́ ọ ọmọ ní hajj anyị na wafik eh? na dị ịzọ katọ ọ na-esikọ nọ don me hura je don aba ni ya o chere kida uwe kida on tawhid ono tu de ija ne ko do o chere to do chere sira to wasil anaka abala kan o bu abako de usaimin sheikh muhammad salih al usaimin rahimahullah don shon dori dane do michelle han just 50 pages kan 50 pages ila me yo ninko so da wari no na tu ni 20 pages na ko amma outward jail da usaimin onye ibirin oche ruwe da america le wọn dọra mi ṣeré ọ̀nà ìgbé ṣeré kitabul ilm kọ́ lóta america le wọn dọ́ka sharhu kitabul ilm ọ̀nàrẹ́ ìmẹ́ ohun wọ́nyà ìwé náà rí alùsùl min ilmi alùsùl dọ́ra america le wọn dọ́ mi sharh ilmi alùsùl min ilmi alùsùl lóra so after ni usemi nira me into just 50 pages Don't dọ́mà ní ṣọ́rọ̀ wọn dáàmì ọ̀nà náà kò bẹ́ẹ̀ lọ́sùn ṣàríà déèlì ìdáni lórí ìdáni into 100 cassette lọ́mù ṣàríà so iye nìkan náà ní kó sí kálẹ̀ wọn bọ́ni bẹ́ẹ̀ á kẹrẹ word to word ana bi two volumes ọ̀nà mẹ́kọ̀ọ́ wá lónìí ọmọ náà ìmọ̀ àmọ̀ àti dọ́tọ̀ wọ́n sí ya èé kìkì kìlì rẹ̀ ọ̀yẹ́ òun náà so ẹ̀wọ̀n náà hẹ́tọ́ ìtàfúrẹ́ yìí أوكي كشيخ الدكتور عبد الكريم الهدي حفظه الله أوكي أنا الشيخ أنا الدكتور طب هو أنا بي إتش دي أنا إني إني وان أوف ذا فيلد أوف إسلام أمور يصير أنا نية نعم ومنهم أعلن نظر أنا كمان شرحها أنا لم شرحي لامي من المعاصرين إن مني أنا أيضا عليها النداء وسجل في الشريك أما أرى ركود هناك سيدي ولم ولم يتم بتفريقه إذا إذا تيني أما أذكر شريك إيه؟ إيه نعم نعم نعم أو يقول مرة كوركتم ولم يتم بالتعب ẹ̀zẹ́ yìí ṣe tẹ́ ní sọ́ọ̀yì ní ní ọ̀yìn mi sọ́ọ̀yì ìmọ̀ ní fi mà mẹ́kẹ̀ náà ọ̀wọ́ yẹ kó ọkà fi ma àlàm ánàkè ẹ̀họ́ sọ́nìyẹ ánàkè ka sheikh sultan al-eid sheikh sultan al-eid hafizahullah wa minhum anya yana ka man qara'aha masmu'an ana kana manaka kana da ka

nyamada horo no ro so dai ki la la so la mi ha ah ko ni la no ni dai ko e da na na me bi mon shi la sheikh ul islam rahmatullah alayhi sai sheikh ul islam ono na amaka walima كان لهذه المنظومة من منفعة عظيمة ọmọ̀sẹ̀wé ka ara yí àǹfàní anáìka àwọ̀dẹ̀wọ̀n dí ní ahun ní sheikh islam kogbo an ọkùwàrọ̀ ẹ̀tù kásàtà alwẹ̀rẹ̀ náà ni almutaanina almutaanina mu'tanin mimun ainun ta'un nun ya àti again mu'tanin mu'tanin المعتنين ألف واللام ميم then عين نون ياء أتنون ال ميم دوما مو المو عين بسكون المع تاء بالفتح المعتى نون بكسرة المعتني ياء المد المعتني نون فتحنا المعتنين المؤتنين بها ورأيت كثرة المؤتنين بها حفظا وشرها ọkùnrin lè rí ka azọ́túrúrú iná náà ìkẹsọ́ yìí ọmọnà ni ẹ̀nẹ́ màṣẹ́wòrìká ẹni tó bá yí dẹni tó wọ́n zẹ́tẹ̀ ẹni hold down with love and seriousness hifzon behan washarhan àtọ́ ọ̀yọ́dẹ̀mí sọ́rọ̀ yìí wọ́n dẹ̀ fi ṣẹ́ni dáàmì ẹ̀yẹ́ mi so àgọ́wòlé gómìnà gbájú lórí kàbá yìí ọ̀rọ̀ ẹ̀ kan máa hàn mọ́ ṣé aláwọ̀ tó ọ̀la kàbá yà hàn and ó yìí jọ yìí hàn ẹ̀wọ̀n sẹ́ni wàá hàn yìí rẹ̀ so ahẹ́yàn náà jẹ́ ni ọ̀dá káìkọ̀ ẹ̀rọ bíi gbẹ́ ẹ̀dẹ́ bíi ọ̀sán níbi sọ́ọ̀yì ahá kìí dọ̀ọ̀yì tó dàdà ó ṣì yà á ìmọ̀ ẹ̀ حب الصحابة كلهم لي مذهب ومودة القربى بها أتوسل lóò sí jọ ayé ẹmẹ̀yàn asábì ní kẹ́mẹ́sìrẹ́ ẹni àkídọ̀ rẹ̀ mi kúmá dọ́m mazhabi kulluhum fún ní agbákar báwọn ní the last person rọ́jọ́ lọ́wọ́ ní ọmọ ìjọ yìí àbábtú ní èsì and adọ̀ abẹ́yìn na yẹ̀dẹ́ ikú nǹkan mọ́sítọ̀ down ní أيها الإخوة يوم إننا من شرحا إهاي وجيزا بمعنى صغيرا شكوا ليكون توضيحا أوي أوتي ميكا ويلا هنا أحدى the objective سوى ده كده سبب سيش كده وتتميما لفوائدها لأن دون رسل زيت أدي دور أفوه إن سوى أنفانا نحن نعيني وسميته وكدون هي أنا شرح المنظومة اللامية في الأصول الاعتقادية شرح المعظومة منظومة اللامية في أصول الاعتقادية نعم الله أعلم آه منهجي في هذا الشرح كما كما يأتي يعني ما يدو تكاف تورزو كما يأتي أوكا ولنا نبطر عيني ويسم شرحه ìwé náà ọkà anọ́mì ah, nọmba wán ọ̀nyípàpà ìtàmọ́tò alẹ́nusọ alẹ́tì ha kọ́kọ́ ha aṣẹ́kù alì alhalabi ọkà ọ̀nà ni jẹ́ra ọ̀nà ni wẹ́nwẹ́ anọ́ sí mú kọ́rọ́ inọ́sọ̀n ọ̀nà bí nusra di kọ́pì anáìka ha kọ́kọ́ ha ṣẹ́kù alì alhalabi ṣẹ́kù alì alhalabi wọ́n mi ta hakíkì yọ ìmáàna ṣẹ́kù alì alhalabi ọ̀ tọ́ ọ́ dọ́kẹ́ ọ̀sán náà ọ̀ jẹ́rẹ̀ àbí وفقه الله من أو رجل التي تبعت في دار المنهاج سنة أنا كأني برينتان التي رأت وفقه الله أني التي أنا أنني قادرة تبعت أنا كي برينت إني سوري publishers أنا دار المنهاج سنة أنا كأمنتي 1425 إني 1431 يعني بمعنى six years ago april dami then two thousand and four miladi so sẹ́mi dàìka nuskọ ọ̀nọ́nsìn anyị anaghịkwa ji ahụnụ awa anyị ebi nuskọ ọnị adọ anyị asụ ji ahụnụ a na ka ji wa awara na ji ana ize ni ji akara qur'an wana kaka kubuhan liman nabazal qur'ana wara'ahu وإذا استدل يقول قال الأخطر أما إذا هنا قبها لمن نبذ الكتاب كتاب واضح هو نصن sama ọnọ na ise ma anọ nọ owe azụ onye iwe na-ele azụ onye eduka arụ ọzọ ma edo ụka ee ọnọ owe waịrị ọnụ shan hụrụ ha ọka tarjama ẹ̀rẹ̀ tàlájama tarjama lam lamari hanabi rọ tarjamatan zakartu tarjamatan muhtasaratan oyo ni nan zakartu tarjamatan muhtasara ọ̀nà ọ̀nà mọ̀ ẹ̀tọ́ mai sorry tarjama aki tarjama kẹ́rẹ̀ omi dọ̀ lọ translate kó ọlọ́kẹ́kọ̀ọ́ dó wa ọlọ́kẹ́ english náà dó ka ẹ́ níbi ọlọ́kẹ́ arabic dó ka ẹ́ náà kọ̀ọ̀sá tarjum àmọ́ a kì tarjum mọ́lá bí máa ná ṣe ọlọ́nà fẹ́ fi tààrí hàn ọ̀nà àmì máa ẹ̀ never done ìdọ̀ tí wọ́n rẹ̀ wẹ̀ sẹ́fà kì í dàn ọ̀nà ìtarjù a kì tó ṣẹ́hùn islam bí máa ná sọ the life of good that history of ṣẹ́hùn islam mú tẹ́mi so history that can ترجع مصطلح دي شيخ الإسلام ابن تيمية رحمه الله يوم يبين يموه نون أو بتوقع نكي أكونا رمي يموه نون موه ما با about an okay unwanted عناوينا لمسائل الواردة في المنظومة التي تظهر مقاصدها okay unwanted بمعنى bàwàbdù bàwàbà ọ̀nà òkú ní báàbù báàbù báàbù ní ògbùn rẹ̀ yẹn náà àwọn tó àná àwọn ọ̀nà òkú ní chapters abraham yẹn ni lè mẹ́sà ìlìlúwárìdá ini issues abẹ́rẹ́ náà àdọ́wẹ́ consider ní chapter lọ́kà chapter one mazhabu ah, mazhab wa akidatu alusunna jamaa Number chapter 2, Hukuku Sahaba. Chapter 3, Hukuku Ahlul Bayt. Chapter 4, Nazate. Chapter 4 is Isbatu Tafadul Bayna Sahaba. So, kono mani gayi. So, eba hono wa jaban porogodo konya. Onye mwere jeba doka au. Seven topic di anonore. Ini anagwa hona ini manhajan. Ono si okay ضبطت الفاظ المنظومه وبينت اي وبنيت وبينت غريب كلا كلا كلماتها اوكي ضبطت ضبط بمعنى دو قوه اذا شكر ايه انا ضبط ono kuwezi liani because asina na enyi wose li ono kuwezi liani ya kuwa zoro oro na eyi eh, na ha ukiwa e eh, a mesho wose li tinisa ono gosi dani alfaz abocire hinan wa bayantu doni mi sorry don mi hahi hahi goribu kalimatu abi ocire hinan na ko dunyamu duwe ana we ba e aban abocire na ko no ko o poju ka so e then ono try ko no ana go we sharahtu manzuma شرحا إجماليا لبيان المعنى الكلي أبرا منو أنا لا مي دي كلمة كن كن يدون لا يوم توا كن يدون لا كاميني ني كلمة نو نو سوا كلمة دون بابا نغون دون مي هيا نيني شرحا إجماليا a comprehensive explanation إيه هيا نايكا أو فوا بانو بي لبيان المعنى الكلي هو شفي يتومان بهتره aba e olwe ochere onyenwu iye he ochere iye he domin zile juwe ne nguni kalima ya domin ziri ọ juwe ne nguni jumla o ye go ana ya sọrọ ka dukuli hafi jumla da nke na onye ne da ni tasrif ìjọ ara سمع بأواملة الداخلة عليها أعني سمنت هناك يوم عاد من حروف وما شبه ذلك أوكا أنا قوي نون زينت كل مسألة بالأدلة أبي بلا أدلة بالأدلة الشرعية أوكا أبي مسألة أبي إيجو نو discuss then أبي أنا أنا كارينا فنوني كاريما موفي هوني ذلك hun ìwénu jòlí ṣẹ̀ríà and ìwénu ní ṣẹ̀ríà ẹ̀dẹ̀ hórẹ̀rẹ̀ dọ́kà minan ayatil qur'aniya wal na nabawi wọ́n ni ayin qur'an àti hadith tó múrí sallallahu alaihi wasallam tó ń mọ́ bẹ̀rẹ̀ nù salafiya qadrul imkan àti eré hana ìka dọ́bẹ̀ hún ni kumi anamahin kana fara hu ẹ̀hó katan imkan ẹ̀hó náà ìkọ́nà ọ̀yún katan náà ni anagọ́ ọ̀hìn bá أكثرت نقولات عن أهل العلم أو كأنه ما يتوري كونه هرا بين أي رغم بدك هون بذنائك أموليهم وإيه متقدميهم إن نسبره ومتآخريهم أتى إن نائك إبني تومي ومنا قرأت خصوصا أو كا especially أونا بوانا نسري أنهم سمجري رو أنا بشيخ الإسلام ابن تيمية أنا بشيخ الإسلام ابن تيمية الذي ana kaka nusibat kalima na farada nusibat nusibat almanzuma tu ilei nusibat almanzuma tu ilei ana ka ona ka ko chere ahono ni so bi mana do ma ma ku she ul islam yeten ile ro na ko ka do ma ma nuwa ni gen do na sere ana inuwa no sa ana divinu lamiye no be abra me yuni ko ana go hinta kharajtu al ahaditha ana mtahariki ahadith abáyọ̀sá ìtàkọ́rí ìjìkó wọ́n bá yẹn ní iṣẹ́ aláwọ̀tàlá ìjọ ìjọ ìjọ ìdìmọ̀ ṣìkìtì ìjẹ́ ìsinmi àbúzá hàn nílẹ̀ yọ nílẹ̀ yọ mẹ́ àyẹ̀sá ìtàkọ́rí ànàdẹ́mọ̀ tàrí ìkẹ́nẹ̀ yọ àyẹ̀sá àlìjọ́r wọ̀tọ̀ àdé àlìjọ́r <laughs> dáàkà ọ̀nà ìjẹ́wì àmàdàrẹ́ gàù nílò ààrẹ mi bùrọ̀ yìí nílò àkàwọ̀ kó mélòó àná mẹ́ná ẹ̀ na anọ maka ụka oizikọ adịghị adịdị na azụ na onye nwe achọ ọrụ wee nyami a na-ere ire na nere ya ọyụ sụma kako na anyị ehiri mekụ tụma na ha kwetara aha ka ha na bido ehihie wee ka anyị adịza na lawa awọ kaza na ehi tozi okwu mana atụtụrụ ha yara bụrụ dada fara bikọ a na-ere ire ka nere ya dị na-ere ọwụ ya ya أنا من دوك أكاي ذاك ذنون كان صالحا في دينه مغفلا في رواياته أنا أهكان بابيتو وأنا أكو صلى ترى كويس صلى صحابي أما إني رواية أو بموها فتركوه حديثا ديني تان عندهم أنا كدور هو بولو كأني حديثا تان كوم مغفلا أنا ساي أجرح سبت حديث أنا ميو كان صالحا في دينه هذا ميو نعم Oh, ya zama wura wikenan to economy tahariji ce taharijan muktasara that al'asar zai na mini hadith to yari hadith gana mini hadith aka ah, habar a da uwere kada ko habar hadith already asar hadith already so asar ranar gidan bi ma'ana a hadith taharijan muktasara ọkà tàhárì ọ̀yẹ́ tuntun ẹ̀dẹ̀dẹ̀ tọ́tọ́ ẹ̀dá ọ̀sán sọ̀hí ọ̀sán dọ̀yí ọ̀sán ẹ̀dá dọ̀rẹ̀bẹ̀ ọ̀sán mọ́ọ̀dọ́n ọ̀sán mọ́ọ̀sán nàlẹ́tẹ̀ wà azọ́ọ̀tù ha ilẹ̀ àmàsọ̀dìrì ha hadith ẹ̀nà dọ̀mọ̀lẹ́ má ẹ̀dá ní al'azọ́ ìmọ̀ ní àtàtàbọ̀ dé fólì hadith step by step kóró dà na ngúdọ́dọ̀ na dọ́kọ̀ na dọ̀rẹ̀ àmà ọ̀ni ẹ̀wọ̀n lọ́ni fólì and step by step na ngúnú oníkàwé ìgbẹ́ náà ṣe ọ̀hún na masọ̀dìrì masadir jambo masdar masdar means source látọ̀rẹ̀ whatever ma alhukumu alayhi then da ka o kare ana bi adi dono bi hatin bo so hin out of him i go also he bi man adi dono jetere o adi dono ra ko in kana erika in kana o e before that time abu jamila in kana قرأته إن كانت إن كانت في الصحيحين أنا الحديث أنا إني صحيح البخاري وصحيح مسلم وين أو أحدهما أبكى إني كنا لنا نيوان إذا كان البخاري دوين مسلم أو كان مسلم دوين البخاري ọka akitafi bizikiri hima daika ọyí hewa kẹnọ ni hewa dọ ni jẹ tẹzọ abraham eyi onigbo ọ̀nàwà kàkà ọ̀rọ̀wà buhari dẹ̀nà kiri sọ̀hí ìyẹ́kọ́ ya ikú jọ́nà hún buhari sọ̀hí ọ̀rù ọ̀nàwà kiri ọ̀hún muslim náà kiri sọ̀hí ọ̀nà kàkì buhari pẹ̀lú ọ̀rù ọ̀nà muslim dọ́nì pẹ̀lú àmájọ́ akí tiri mi yíyọ náà sọ́sọ́ wáyé dá sọ̀hí ọ̀dọ̀ yìí ìjọ́ rẹ̀ kàkà bú rẹ̀ kàkà náwì fi kàdí ẹ̀rù ní buhari ni ọkà àtàmìdò aláhùkùnmí sheikh al-imam al-albani rahimahullah lóní chaizi ọkàrẹ́ anáìka albani ọmọka mẹ́tẹ́rẹ́ tó àti ìdáná múlẹ̀ máa báyọ̀ ilá ìzálàm àjídùhú ẹ̀rì jẹ́ lórí ọ̀nà sí albani kátìlẹ̀ àti ìdáná ó lè adkùrù hùkùnmá gáyìrò hù dánà sẹ́bà hẹ́bìn sọ gọ́nà ẹ̀rì jẹ́ ọkà hadith náà abúlé náà kan àṣọwò yẹn náà ká àjẹkọ ọrẹ àjẹkọ ìdánù and kuma ẹwà àjẹkọ kẹrin náà ká it's an independent authority ama ukiru bitafsiri wal ajri fi ono ona confess doni do doni yo katan doni dot na una yawe ni katoi bitafsiri

kiss ampo ore ampwenen onori kiss but ama ahoe na enyi black ahụ lologo kibu leda bag enen kiss ile mna emri kwambo hakiba anola nyamula kiss oko ya won poly bag sawe ni kiss bako bag kiss ampo ashaka kiss okay ewe nyi ewe nyampwan ono nukwa pesa onore inama iktabastuhu min akwali ahli ilm bana naqaltuhu wa kwani doben iktabas wani kutan ani dobe hono me ena ka muri ahli ahlul amal ahlul ilm amal no bi ilm aka kama yakulu sha'ir ana koja hanya maka kitoi qawaidu min qawli ahli ilmi وليس لي فيها سوى ذا نظمي اوكي اذا قواعد ابي قواعد امريكا

منظومة القواعد والأصول شيخ الإسلام عثيمين رحمه الله أنهم وين دوك منظومة القواعد والأصول دون نجح هناك كسام سمع أبي أكيد كده قواعد قواعد الفقهية إن إن توجه àbí kọ́ ìdílé nìkan náà máa ń tẹ̀lé á ọ̀rọ̀ yẹ́ o دا كا. من أقوال ẹ̀tọ́ ni dáa ká ẹ̀ẹ́ mi àkúwálè sálà

الذين سبقونا أنا كننا دو جاي وما كان صوابا فمن الله أنا عجلي أنا بلنك إدو ملي أوربن وما كان غير ذلك أنا كأجلي فمن نفسي أكهون أبان ومن الشيطان هو الشيطان أبن فإن الله غفور رحيم وملي أنه جيبي نما يبن وأسأل الله جل وعلا أكون أكو ملي أمنا يكون ميدو كتابون أن يتقبله مني قدر لنا أزيه نواني وأن ينفع بهذا الشر كي أهون إهاينا مثل لامي شيخ الإسلام الدميان ومنفعني شرح السلفي الأثري شرح نايكا وأن دون ونايكا دلابن الأثري نايكا جزي وزي حديث هذا دون فيكون تفسيرة للمبتدئ دوغي وزي أوي أنا كا دو أوبن وتفسير كبصر دو, دو ìtòrí ní ọ̀rí an eye-opener ilẹ̀ ìmọ̀pútádì yọ̀nà ìkàkà ọ̀sọ̀sọ̀ àkọ́sàkìdà ánàkè ń rí máa wọn náà ọ̀rí tọ́pùsẹ̀rọ̀ ẹ̀mùrẹ̀mùrẹ̀ wọ̀tẹ̀síkìrọ̀tọ̀ ní mùtáì ẹ̀wọ̀n náà rí ìgbẹ̀yìn aláwọ̀dì máa ń ṣọ́ yẹ ẹ̀yìn yá ikọ̀ ṣọ́ yẹ wọ̀tẹ̀síkìrọ̀ fẹ̀yìn náà síkìrọ̀ dọ̀fọ̀lmọ́mìnì dọ̀nà ọ̀rí tẹ̀máyìwá wọ̀tọ̀fàtàn يعني أنا كبير هنا نجي المقتني هناك يعني يجعلون لعلم العناية شدة على شدة ولا يفوتني هنا أن أشكر الله أولا أكيرا تنو نونو كومري أبو أنيبا فدا وآخرا أتدرما إيه أبو ومري دوي في الأولى والآخر bawo mori subhanahu wa ta'ala abẹ́ni nàmínú rika ọ̀làjẹ̀rí project rika yà àjẹ̀rà wọn ثم أشكر الشيخين الفاضلين وكدنا قو أروان شيخ وإبان وهما أن فضيلة الشيخ أبو عائشة بشير بن نوح السلفي وفضيلة الشيخ أبو الفضل يحيى بن محمد السلفي أن ابن نمون هدو سلوان على تكرمهما إنه بيننا دائما بالإطلاع كان watur wenon ala hada shar sharia non ده take time they go through it wa له ده من مراجع ayatul ثم أشكر كل من أعان على إخراج هذا الشر اوكي أولي من أنا أكو أبانا كم هم وإن تنك أولا نتوه شرفا بمراجعة بي بني بطورا أو ملاحظة بمعنى التصحيح أو كيف بني تنيون aw du'a'in ewi a du'a anyi da ni n'aka ni we ano ni ayin aw du'a'in abika adu'a emin aw gairi zalik abiski isini bi ni minhum ihwani fillah en wuri mele ne anabi en yala na naika en ihwani fillah zimi komini ihwani bisabilillah Profesor Arabi, kasus Arabi. ونفع بين أبو أمار سليمان بن علي وأبو مصعب بن الفتاة بن محمد جامع وأبو العباس أبو بكر هارون بن باز أنا لم بن باز so ọ̀rẹ́ mi ìtọ́mọ bn baz mun na ọmọ ẹ̀bà bn baz وأبو مصعب أبو أبو بكر بن محمد الجارمي وأبو محمد ناصر ابن أبي بكر ابن ابن أبو بكر الإمام وأبو أيمن محمد ثالث ابن علي abu ayman ibn muhammad salih zanan ibn ali ok alladhi taba al-kitab fi computer computer onon ono print you na honi computer wala ansa al-akh al-shaqiq al-ustaz ono wi hay al-akh onya la naika al-shaqiq onyonyonya adonyonyo menene al-ustaz da ustaz muhammad al-amin ibn muhammad arwana nuyele ni omana wey dey come be an house and pesa rent man is eh, su question where hole no do eh? where hole why man mun yi dan to man jere we can we dey ọka ọ n'ebe na nọ n'ejuwa na ọka lezi ka na ji oni kula ọ na-atọ na enwesa na chere ọ na ka ọ sọ na ọ na oke ewu ewu fàjàzáhùnmùlọ́hù ánì wà ní islam hail mo da wasu wata in sanar mai convert sanar mai ke islam na zuwa toiza wa hiru da awa na an alhamdulillahi rabbil alamin ire ni jannar jannar ke na abawa ọdịrị ma baduwa ya wasu alhamdulillahi rabbil alamin abubuwan lọsọ na aljanna muna ọmọ ya ce na na aljanna وانا من أباهي كان هو أتاه وصنع هو أتاه وتسبيحنا سبحانك اللهم ولا أنت تسبيح سبحانك اللهم شن يتنايدو نيلي سبحانك اللهم نيلي مانجو سبحانك اللهم شو إيش قلوا نيلي ثم وتحيتهم فيها سلام السلام عليكم ورحمة الله وبركاته وآخر دعواهم ثم أنزل يوسف أن الحمد لله رب العالمين أنا كم إسرائيل يونس تسجل أن كتبه أبو رفيدة أبو رفيدة التلواني محمد كبير محمد الصلاة العصري كان الله معه بمنه وكرمه أكا أمره أه أكا أمره ويقبله بذاته بقى بعلمه ونصرته وقوته وحكمته وعلمه وما إلى ذلك يقولون يقولون يقولون يوم الدينان صباح الخميس هنا يكوي الخميس يكوي يكوي ده بمدي ده يكوي جمعة خميس الثاني يكوي خميس ده أنا بقوة من شهر رمضان هنا رمضان ناينا سنة آه آه إحدى وثلاثين بعد 400 وألف هجرية الموافق سنة 2010 2010 ene wana ina ona mi ko manle so ba bona me ke khata ona wi la ona eh ona mi shona ene print and ne eh? oni computer eh ya ze men o ko ni ko trehe ani ko trehe ni chona ina wa chele nan the second week in ramadan oni na chele mo na wa mo ya no mo na da wa wa ma ba eh inshallah taala ona ku ya ntu ọ̀nà bẹ the Ahon water Ahon water ayé wíjọ ìtù àná nafsun manzoom nafsun manzoom almanzoom ọ̀nà yìí àákè nafs sáyé nafs vas vas nyanyan minha nyanyan quotation yẹn náà ní àwọn èèyàn bí i àákè násù ẹni tí wọn wọ̀nyí kóòtù násù lọ́wọ́ ẹ̀ ẹ̀dá kí násù náà wẹ̀ násù sọ̀fẹ́ ọ̀ násù dọ̀rí wàá kó wọ́n yẹn kó wọ́n yẹn kó tẹ́lẹ̀ tẹ́lẹ̀ dọ̀bì násù àmọ́ ẹ̀yìn dẹ̀ násù mí nà lùkùrù áni àwọn mi sùn náà àmọ́ náà kàdé mìíràn ìmọ̀ nzọ́mù أني نفسنا يا سائلي عن مذهبي وعقيدتي رزق الهدى من للهداية يسأل اسمع كلام محقق في قوله لا ينثني عنه ولا يتبدل حب الصحابة كلهم لي مذهب ومودة القربى بها أتوسل ولكلهم قدر وفضل ساطع لكن من الصديق منهم أفضل وأقول في القرآن ما جاءت به آياته فهو الكريم المنزل وأقول قال الله جل جلاله والمصطفى العادي ولا أتأول وجميع آيات الصفات أمرها حقا كما نقل الطراز الأول وأرد عودتها إلى نقالها وصونها عن كل ما يتخيل كبها لمن نبذ القرآن وراءه وإذا استدل يقول قال الأفضل والمؤمنون يرون حقا ربهم وإلى السماء بغير كيف ينزل أقر بالميزان والحوض الذي أرجو بأني منه ريا أنهل وكذا الصراط يمت فوق جهنم واحد ناج وآخر مهمل والنار يصلعها الشقي بحكمة وكذا التقي إلى الجنان سيدخل ولكل حي آكل في قبره أمل يقارنه هناك ويسأل هذا تقاد الشافعي ومالك وأبي حنيفة ثم أحمد ينقل فإن اتبعت سبيلهم فموفق وإن ابتدعت فما عليك مؤول ويسان زيتين كو متمي وانا زيتين لك هذا اعتقاد الشافعي ومالك أظن وكيدي إمام الشافعي مالكي وأبي حنيفة ثم أحمد ينقل أبو حنيفة النعمان أتي إمام أهل السنة أنا رواية إمام أهل السنة إمام الجماعة أنا one of the إمام بخاري أوي أدوهن أحسن أدوهن فإن فإن اتبعت سبيلهم فموفق داري سلين أندوه ويه أبدا هم يوني يوم أولا لنا أين أتايب إما أيه إما أيه أدولا ونتزنوا ترجمة مختصرة لشيخ الإسلام أحمد ابن تيمية أوكا إتوفى إتوفى تشيكو مختصرة summary لشيخ الإسلام أحمد ابن تيمية اسمه ونسبه إلهان أبي إلوتي وربي هو أحمد إلهان عليه أحمد ابن عبد الحليم دوزي عبد الحليم ابن عبد السلام ده عبد الحليم نوني عبد السلام ابن عبد الله دي عبد السلام وني عبد الله ابن عبد القاسم دي آه abdullah newezi abu qasim ibnu ibn hajar dan ozi ane hajar ibn muhammad don ane ozi muhammad ibn taymiyyah al-harrani don ane ozi taymiyyah al-harrani anana da ana ikon anana kuwari buda zalika dai adan papa binobi ahmad ina adan pawa abdul halim adan pawa tayo abdul salam adan pawa na adanpa ah, bàbá halim adanpa ọ̀báwé adanpa ọ̀tọ́yọ̀ adanpa ọ̀nà abokọ́sí adanpa ọ̀híyọ̀ hadẹ̀ kó ọ̀ adanpa ọ̀yọ́nyẹ̀ dọ́nà nìrí ibùnú alharani alharani ayílá ìhẹ̀rán haran oye ko no da ya al harani haran na wato nai ni damascus da al dimashqi ani swiss ko yi taimiya onye na ori awon abraham yo ni ko yawa ah adani anari muhammadan eh adani muhammadan ọ̀nà ni hajj dáàbẹ̀ ni pẹ̀lú ọ̀ka ó lè kọ̀ ọ̀ka tẹ́lẹ̀ kí mọ́tàṣà rọ̀ ní sọ́mari adan muhammadan ọ̀nà ni hajj dáàbẹ̀ àwọn ẹ̀kọ́ lọ́rọ̀ hajj àbẹ̀ ẹwà náà ìka jàǹdùkú náà ní hajj ẹ̀ àbẹ̀ náà ìka ẹ̀ máa yọ ẹ̀rú lẹ́yìn ìyẹn ọ̀nà rẹ̀ gold ọ̀záàbẹ̀ ẹ̀dúwà òyìnbó náà ọ̀nà gbọ́ ka ọ̀ntọ́ mọ́tàṣà lọ́sẹ̀lẹ̀ kan mẹ́n hajj

kujo nuwo zuza pataki so muhammad dana do ba duwan ka omori ina ba wani mani ne mu je na man zola ijo ne ito ehi don ti ko akare usan mi imo ni an kuma ujo na wanan ka ujo nori a nece mewa to san da wo ni bi nyama ujo nyana o mi ndo yo ko nori mi ila me yo adan nari muhammad ozanu ni je don ni hajj o ma we do ke ko na hite ima o na ra te ima o mo no do bi te imi yun ila mo ye uri ko o wo nye na ye do bi te imi yatun ana ni re ibun te imi ya ni so ijore ka ojan why ala yo dog maduan ìdẹ̀rẹ̀ jọ́nà àkọ́nà ní ìdùgá òsánà ṣọ́lì màánì lọ́wọ́ yá sọ́nà kí carbon copy of olóòrìn àndọ́ kàkáì wà há di ní tẹ̀mí yàtọ̀ ọyọ́ náà ìlànà bàárẹ̀ hànà ọ̀nà so ini ini yòlí náà yẹ ìlànà ìjà bá ní ilé àmì èyí onùkó ààyí wáyìí náà ìkọ̀sẹ́ ìlẹ́ ìlẹ̀ hàn ibn taymiyyah nan aliho ibo ini nasaban wai ka ku muhtasar ko adana banye banye ibo ba je tilen kenen go ile ni tudanyi taymiyyah o yona anyi in the 11 generation ai here na anagwo levi anya ro na nyinu mo na ka o me isa puru enyo na isa enyo na isa nwuri na men medu ya ana manzo da na

عن العلمانين رحمه الله تعالى اه حد المهم ده انا مت اه انا مت يمين ميكائيل محمد ابن حدث هو يقول محمد ويلي هدرون وانا اقوى فيلا ini ce nan eh ọyọ onísìmọ̀ àgàkọ́ ọdísà wéètì ìpìlẹ̀ rẹ̀ hẹ́ imam muslim nínú àkọ́ lọ́nyà ọ̀dọ̀rẹ́ ibùn muslim dọ̀ àwọ̀ yìí náà ẹ́ anyi muhammad ibn hijir ẹni kí nánu nọ́nu ẹni ìdíra nìrẹ̀tẹ̀ àdá àdọ́bányẹ náà yìí náà ọ̀nà ọ̀hùrùmọ́ kàwé ẹ̀ wòjá náà ẹ̀ ẹ̀dẹ̀ ó yẹ ìmáàmù ẹ̀yà ìmáàmù ọkà àbúrò rẹ̀ rẹ̀ ajọ́ ọkùn muhammadu rẹ̀kì àni muhammadu rẹ̀ bò jẹ́ ọkùn jẹ́ ọkùn náà ẹ̀ àmọ́ ìkàlẹ̀ yìí muhammadu ibn hidden zen bọ́lá ọkọ̀ lọ́rin kọ́sìn ibn hidden anyị muhammadu tán ibn hidden again so ọ̀nà man majuwa so alharani ẹ̀kúrẹ́ ni harani nendọ́kà súnmọ̀ dimashki ìjẹun kátà bẹ wee ìhìjìrá hall ní ṣe àní damascus anáì ṣàbọ̀ náà wí damascus ọ̀dọ̀ ọ̀rẹ́sọ̀rẹ́ àti ìmáṣù. al-imam ọkọ̀ ní dá ìjẹun bá pẹ̀lú imam wọn al-faqir lọ́wọ́ àrùfàn anáì àákàrẹ́ ọ̀rẹ́sán sándì al-mujtahid àákàrẹ́ mujtahid ìmáà inú ní ẹni ìdárọ̀ mujtahid ina ro mun mai non ezezen ya ai kure kinon sen e bura nan wa de de kure ko na me kwa na kwa no pa no no ya abe abo saur kamena mujtahid ni aso do ka sa ha go ko nyona wol ne sa ama kwe ichi ha da no gwa o ye temi ya kan ka ebi do e o sa munkar ọkìlá àhárọ̀wáyé ìjí munkar maru wọ́lá rọ tó wà nyáhùn kásẹ́rẹ́ a àrọ́pùl maru fẹ́yìní àti ankarul munkarẹ́yìní ìdáyà náwàrọ̀wá